lẹ́yìn kémi kọ̀ wà náà àdúgbò mi ìbí anybody fa wàhálà lẹ́yìn kí n wà náà àdúgbò mi kò sẹ́ni tó máa sọ pé mo bóun fa wàhálà. mo lẹ́yìn ìgbà tó dé láti ẹ̀wọ̀n náà ni ló lọ jalè tó pọ̀ lọ jàjà ìwà àtàlẹ́jọ́ ń jà. small blow yẹn ló pé wà pé ọgbóhùn jà ń bẹ́ẹ̀ ẹ mọ̀ pé yẹn ń mú ọ̀kadà. àwọn méjì lẹ bá ń bẹ obìnrin kan obìnrin kan. ọ̀pọ̀ ń bẹ ọ̀pọ̀ ọ̀pọ̀ sà ọ̀pọ̀ báyìí bọ́ọ̀lì mm. ẹni tóun sọ pé bóun jà yẹn ló jókòó ìyẹn ló bùsù làbájà ìyẹn lè gba iphone ẹ ìyẹn irọ́ o ìyẹn kọ gbóyè bù yẹn tó ń bá yẹn jà hmm. ìyẹn sá lọ. ẹ hmm. wá yìí sí pé kẹ rọ́ọ̀bù wọn kẹ gba iphone àti owó àbí. Hmm? àwọn àgbà tí wọ́n sọ wípé ojú iná kọ́ ni ìwòrà ti máa yọ ẹrun wọ́n mọ ohun tí wọ́n ń sọ o bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ọ̀rọ̀ rí níléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn nígbà tí à ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ẹnìkan tó jẹ́ afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn níbi ìfi ọ̀rọ̀ wérò eléyìí ti wáyé pẹ̀lú ọ̀dọ́kùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Ramon yìí bó tilẹ̀ jẹ́ pé ó ti fi ìgbà kan sọ wípé gbogbo ohun tí wọ́n lòun ṣe irọ́ ni ṣùgbọ́n nígbà tí ìwúra rẹ̀ rí iná ó gbòǹyẹ́ kìkìkì léyìí tó ń túmọ̀ sí wípé nígbà tí ọ̀gá ọlọ́pàá léyìí tó wà nídìí iṣẹ́ rẹ̀ tó jáde sí i ó padà mú un bọ́ pé bẹ́ẹ̀ lórí ẹ fìdílé nǹkan tàbí kẹ́ wá nǹkan fìdílé ẹ wo ìfọ̀rọ̀wérọ̀ yẹn farabalẹ̀ wo ìfi ọ̀rọ̀ wé ọ̀rọ̀ yìí dáadáa kẹ́ ẹ lè mọ̀ wípé a ní láti gbé oríyìn fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn gbogbo ikọ̀ eléyìí tó ní sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn pé wọn kò iṣẹ́ takuntakun. Ramon. Ramon kini. Ṣóyẹmí. Ṣé? Ṣóyẹmí. Àwàlẹ̀. Ṣóyẹlú. Ṣórẹmí. Ṣórẹmí. ọmọ ọdún mélòó ni ẹ? Ẹ school wo ló lọ àwọn school wo ló lọ ṣé primary school àti secondary school àwọn ìbúlọ àwọn ìbúlọ school. salvation sanvi abẹ́òkúta ni. abẹ́òkúta. secondary school ńkọ́. abẹ́òkúta náà. kí lorúkọ àwọn school yẹn. salvation army. salvation army. primary school. primary school níbo làwọn yẹn wà. wà lábẹ́òkúta mi. níbo ló wà lábẹ́òkúta. nílògbò ìlògbò. ìlògbò hmm. ni wọ́n wà. ok bàbá àti màmá ẹ̀ ńkọ́. ọwà. ọwà. ọwà. Eh, ibo náà wà. àwọn aláàbẹ̀ kúta. lórúkọ abáàtì mohammed. ṣeun ṣeun lórúkọ máa. sọ̀rọ̀ sókè ṣeun sórí ẹ̀mí ni. iṣẹ́ wo ni àwọn tó bí ń ṣe? wọ́n ṣe búrẹ́dì búrẹ́dì àti télọ̀ bread tí hmm. dáàdi ló ní iléeṣẹ́ bread ni àbí wọ́n ṣiṣẹ́ ní iléeṣẹ́ bread wọ́n báyọ̀ ṣiṣẹ́ wọ́n báyọ̀ ṣiṣẹ́ wọ́n hmm. mi ní tailor àbí Ramon Ṣórẹ̀mí ló korúkọ rẹ̀ kí ni àjọṣepọ̀ tó wà láàrin ìwà àti Lado small blow àti dúdú. ayé ń ṣẹgbẹ́ ẹ̀. irú ẹgbẹ́ wo ni ti yín. ayé. ayé ìwádìí jẹ́ pé wáyé pé o ṣì ń ṣiṣẹ́ o ṣì ń jẹ́jọ́ lọ́wọ́ ìwádìí jẹ́ kó yé wa wípé òun jẹ́jọ́ lọ́wọ́ ní kóòtù ní Ìsàbọ̀ ló ní àyájọ́ òní báwo ló tún ṣe ṣe tó tún wà lákòótó àwọn tí wọ́n jẹ́. mo lọ ìjà ni a lọ jà ni. ẹ ẹ ibo ló ti jà. ní àdúgbò wa. bóyá ṣàlàyé ní kúkún kí ló gbé ẹ padà sí iléeṣẹ́ ọlọ́pàá. mo jà ni èmi àti ẹ̀gbọ́n kan la jà ládùúgbò mi tó ń pè lọ́nà ibù bàdẹ ìjọ jà gbàtà dẹwà wà dé jókòó àwa nínú àdúgbò wọ́n ṣe mítìn ní Eh, APC ibẹ̀ la dẹ̀ wà tí èmi àtẹ̀gbọ́n yẹn náà àjọ wà ní àjọ máa ń wà ní àdúgbò yìí gbà aṣáájọ jà lórí ọ̀rọ̀ àdúgbò ìjẹmàgbàdo aṣáájọ jà lórí ọ̀rọ̀ òṣèlú lájọ fà lórí ọ̀rọ̀ owó ìṣòwò lájọ jà mo dẹ̀ wà bí olóṣèlú lọ́dẹ̀ wà bómi so pé mo bóun jà ní ìjọba ìbára pé ẹlẹ́gbẹ́ òkùnkùn ni mí pé mo bóun jà ló fi bómi ọ̀dà ìwádìí jẹ́ kó yé wa wípé ní agbègbè kan ní Adigbe wọ́n ní o ti lọ jà wọ́n lólè ń bẹ̀rẹ̀ tó fi ọ́ìlì pa gbogbo ara báwo níjọ́ yẹn ṣe jẹ́ ṣàlàyé. èmi ò jalè mi ò jalè mi ò jalè mi ò fi ọ́ìlì ọlọ́run ní jẹ́ ẹgbẹ́ òkùnkùn náà lọ mú mi fún tẹ́lẹ̀ ẹgbẹ́ òkùnkùn náà dẹ̀ lọ mú mi fún. pa nìkan ní ìṣàbọ̀. èmi ò pààyàn rí kò sólè nù kò sí pípààyàn nínú nǹkan mi kọ́tíjú mi ò pààyàn rí kódà ẹni tí ogún ní sísọ̀sì nǹkan tó gbowó lọ́wọ́ ẹ̀ ní iléeṣẹ́ bet naija ní Ìṣàbọ̀ ìyẹn kọ́ báwo ni ẹ ṣe ṣẹlẹ̀ yá ṣàlàyé ìyẹn dáadáa. níjọ yẹn ìjọ ti bet naija yẹn ìjọ tí Ìṣàbọ̀ alọ́jà ni bíi nahudin ìjọ ọmọ kan tá a jọ wà ló pè mí kọ́ bóun jà ìbẹ̀rẹ̀ láti lọ jà lọ́rọ̀ yẹn fi ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bóyá ṣàlàyé gbà tẹ́lẹ̀ bẹ̀ kí ló ṣẹlẹ̀ báwo ló ṣe jẹ́ wọ́n lè gba fóònù àwọn tí wọ́n ń pè báyìí débẹ̀ bá a ṣe débẹ̀ bá a ń jà báyìí débẹ̀ a bá ọmọ tó pè mí pé ká lọ jà yẹn ìyẹn ló bu èèyàn kan so bẹ̀rẹ̀ ibi tá a ti ń jà gbàgbàgbàgbà ibẹ̀ ni ẹ̀wọ̀n ọmọ tó mú àké dání ló ti ṣá èèyàn kan mi mọ̀ pa àwọn yẹn gan ti gba fóònù ọ̀rọ̀ fóònù fi wáyé ń bẹ̀ ọmọ kan báyìí ló pè mí small blow small blow òkè òní small blow ó eh, ní small blow dúdú àti ìlàdó kú gbogbo ilẹ̀ jọ lọ sọ́dọ̀ ní bet naija yẹn. ẹ ìjà ara ló jà ń bẹ́ẹ̀ mi ò wá mọ̀ pé ọ ti gba pé ọmọ small blow yẹn ti gba fóònù bẹ́ẹ̀. Hmm, ó yá báwo ló ṣe wá jẹ́ tọ̀rọ̀ olówó dé tẹ gbowó lọ́wọ́ ẹni tí ó ń ṣiṣẹ́ níléeṣẹ́ bet naija ọmọbìnrin tó ń lẹ fi sí ṣọ́ọ̀ṣì fún. owó mi mọ bí yóò gbọ́ gbowó náà bọ̀ eh, fóònù yẹn ni mo gbọ́ pé ọnú gba fóònù ó kúrò ń bẹ. ẹ̀kọ́ tí wọ́n ní bọ́ọ̀lù fi sísọ́ọ̀sì gun ọmọ yẹn nígbà tí kò fẹ́ kówó lẹ̀. ìgbà tá à ń jà ni ìgbà tá à ń jà ni irọ́ bọ̀bọ̀ tí a lọ bá ń bẹ̀rẹ̀ ọgbọ̀n la bá jà bọ̀bọ̀ tá a lọ bá ń bẹ̀rẹ̀ ọgbọ̀n la bá jà. ẹ Ramon téèyàn bá ń sọ̀rọ̀ hmm, tó bá dáa tó dùn yẹn fúnra ẹ máa mọ̀ fọ́rọ̀ tó mọ̀ sọ yìí dáa tó bá dẹ̀ kú díẹ̀ yẹn fúnra ẹ náà máa mọ̀ púpọ̀ ọ̀rọ̀ tó sọ sílẹ̀ àwọn ọlọ́gbọ́n wà ń bẹ̀ tí wọ́n máa gbọ́ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jẹ́ kó yẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé àwọn nǹkan tó bá sọ nísìn hmm. ó máa ní ṣe pẹ̀lú àwọn hmm. nǹkan eléyìí tó máa padà ṣẹlẹ̀ hmm. lẹ́yìn Ramon ó yá sọ báwo lọ̀rọ̀ yẹn ṣe jẹ́ nìsàn ní tilẹ̀ tọ́lọ́. a ló jà ní gbàtàdé ló jà lọmọ yẹn mi mọ̀ pé ó ti gba fóònù a ló jà ní lóòótọ́ òun dẹ̀ ló pè mí pé káwa lọ pé èèyàn kan bóun jà tó ń gbọ̀n kadà bí ó ní pé bí ó ní ọ́n ní kóun gbé òun ìyá kó gbà ìbẹ̀lẹ̀ la ti lọ jà ìbẹ̀ ẹ mọ̀ ẹni tẹ́ ó bù sọ pé ẹni ló bóun jà yẹn lèmi bá jà pa ìgbọ́ tó ṣẹlẹ̀ nìyẹn mi dẹ̀ mọ̀ pé ó ti gba fóònù mi mọ mi ò já olè mi dẹ̀ ń pààyàn lóòótọ́ mo ṣẹgbẹ́ ọ̀nàrẹ́bù ti ẹjọ́ jà lẹ́ẹ̀kan ah. tó ṣàlàyé tó ah. ṣàlàyé bẹ́ẹ̀ ṣe jẹjà yẹn àti tó ṣẹlẹ̀. ọ̀nàrẹ́bù yẹn ló àdúgbò nìyẹn nípa ọ̀rọ̀ owó òṣèlú òṣèlú la fi jọ fa ọ̀rọ̀ nínú àdúgbò lòun dẹ̀ fi wá fi ọlọ́pàá mú mi ọ̀nàrẹ́bù yẹn àjọ àjọ fọ̀rọ̀ àjọ wà náà àdúgbò àjọ máa jọ ń wà ní ló dẹ̀ fi ọ̀rọ̀ ìjà àdúgbò ọ̀rọ̀ òṣèlú lájọ jà. bàtà ọlọ́pàá mọ ẹ̀sùn náà ọlọ́pàá ti kàn wọ́n sọ pé mo lọ báyàn jà náà ni pé adẹ lọ jà níbì kan pé ọ fóònù sọnù pẹ̀lú owó ǹdẹ́ sọ fún wọn pé mi ò jalè pé bọ̀ ọmọ tá a yọ lọ́yẹn ó dá pé òun ló mú fóònù àtọ́jọ́ ìṣèwádìí náà pé mi ò fóònù. ẹ̀bùn ni lando small blow dúdú gbóná àwọn mẹ́tẹ̀ẹ̀ta wà báyìí. ibi tó wà ní ibi tó wà ní mi wà mọ́ báyìí mi mọ mi mọ ibi tó. kí ló wá ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ níbi ẹgbẹ́ tán sí bọ́ọ̀ fi ṣe é ṣe bọ́ọ̀ imú mi ọdẹ bẹ̀rẹ̀ sí ní mm-hmm. ná mi bọ́ọ̀ bẹ̀rẹ̀ sí ní ná mi bọ́ọ̀ ọyẹ ni mo ti. kí wọ́n ṣe ẹsẹ̀ lẹ́sẹ̀ lẹ́sẹ̀ lẹ́sẹ̀ bọ́ọ̀ ṣe ṣe óyá. ẹ ọkọ bọ́ọ̀ ní kí n kúnlẹ̀ ọdẹ mm-hmm. nà mí ọdẹ yìí nà mí ọdẹ mm-hmm. bomi sí mi lẹ́nu ọdẹ sọ pé mo ti ṣe àyè nìyẹn. kí lorúkọ tán fún ẹ. ọ̀hún fún mi lórúkọ rémọ̀ lórúkọ mo sọ fún ọ náà nínú. orúkọ ẹgbẹ́ tán fún ẹ. rémọ̀ lórúkọ mi. orúkọ ẹgbẹ́ fún ẹ. Mm, mi àyè ni wọ́n fún ẹ ní orúkọ àwọn ajàjàgbara torúkọ wọn wà bẹ́ẹ̀ ni abẹ́kọ̀. ẹ orúkọ tó ń pè mí orúkọ wọn náà fún ẹ wọn ò lè fún ẹ lórúkọ tó ń jẹ. Stanley lẹ́yìn Stanley lọ sí. Stanley kí ni. Stanley Raymond ẹ Raymond ẹ mọ̀ tó bá ti bá ti. ṣé Raymond mi sòrò ṣé Raymond wà nínú orúkọ àwọn ajàjàgbara ni. ìwọ Stanley Stanley. Stanley kí ni tani Stanley yẹn kì í ṣe Stanley nìkan ẹ Stanley ni máa fi sí Stanley ni. gbàgbé parí mọ orúkọ tí àwọn àyè sọ ẹ ẹlòmíín jẹ Eh, Awólọ́wọ̀ eh. ẹlòmíì jẹ́ ẹlòmíì jẹ́ Awólọ́wọ̀ ẹlòmíì jẹ́ ẹlòmíì jẹ́ Mugabe ẹlòmíì ní sùúrù ẹlòmíì jẹ́ orúkọ South Africa yìí àbí èwo náà fún ẹ. ìwádìí jẹ́ pé wá pé wọ́n ní nígbà tí wọ́n mú ẹ ní àwọn oṣù díẹ̀ àgbọ̀dún tó kọjá léyìí tí wọ́n sọ pé ó jẹ́ afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn nígbà náà wọ́n nígbà tó padà dé wá lọ bá àwọn aládùúgbò pé ẹ̀yin ẹ fẹ́ kú ó ti dé o mm-hmm. báwo làárín yẹn ṣe jẹ́ gbogbo. òyìn ò ṣẹlẹ̀ lẹ́yìn kí mi kọ̀ wà náà àdúgbò mi ìbí anybody fa wàhálà lẹ́yìn kí n wà náà àdúgbò mi kò sẹ́ni tó máa sọ pé mo bóun fa wàhálà. lẹ́yìn ìgbà tó dé láti ẹ̀wọ̀n náà ni ló lọ jalè tó pọ̀ lọ jàjà ìwà àtàlẹ́jọ́ ń jà ẹ mọ̀ pé yẹn ń mú ọ̀kadà. àwọn méjì lẹ bá ń bẹ obìnrin kan obìnrin kan. ọ̀pọ̀ ń bẹ ọ̀pọ̀ ọ̀pọ̀ sà ọ̀pọ̀ báyìí bọ́lẹ̀ yẹn mm. ẹni tóun sọ pé bóun jà yẹn ló jókòó ìyẹn ló bùsù làbájà. Mm. ìyẹn lè gba iphone ẹ. ìyẹn ìyẹn kọ gbóyè bù yẹn tó ń bá yẹn jà mm. ìyẹn sá lọ. Mm-hmm. ẹ yìí sí pé kẹ rọ́ọ̀bù wọn kẹ gba iphone àti owó àbí. bẹ́ẹ̀ni dùnà ẹjọ́ tó ń jẹ́ lọ́wọ́ lọ́nkọ̀ tó báyìí ṣé nítorí ọmọ ẹgbẹ́ òkùnkùn tó jẹ́ àbí torí ẹgbẹ́ òkùnkùn tó jẹ́ àbí ló tó wá fi lọ ja olè àbí ẹ ó sọ pé òkè ń fa wàhálà ṣùgbọ́n agbọ́ pé ni ẹ wo kíní tó àpá tó wà ní ojú ẹ̀ káàkiri káàkiri báwo ló ṣe jẹ́ tó láti ràn wájú àti lórí fún ẹ àti lójú fún ẹ. ẹja níbi pé bí ká lọ kánífà ká lọ kíní kádùgbò sádùgbò máa jà sọkùtà àwọn ìkọ́ bẹ́ẹ̀ ni wọ́n fi sọkùtà fún mi kò ṣe pé kò ṣe pé bí a. akọ àbúkọ gan lọdọ ẹ. ǹjẹ́ wọn gbàgbé náà. kó tó lọ sí ibi tó lọ tẹ́lẹ̀ àbí. nígbà tó tún dé kọ́ sí jẹ̀mọ̀ àgbàdo yẹn náà ló ṣe padà sí. bẹ́ẹ̀ jẹ̀mọ̀ àgbàdo yẹn náà. kí lórúkọ tó mọ̀ ẹ́ sí ládùúgbò yẹn. àmọ́ náà lọ mọ̀ ẹ́ sí ṣé wàá ti mọ́mí àti dáadé ẹlẹ́jọ́ ń gbé ládùúgbò yẹn ni àbí wọ́n kàn gbálé ń síbẹ̀. irọ́ èmi nìkan wọ̀ ọ́ bẹ́ẹ̀. àwọn àbúrò ẹ̀ ń kọ́. àwọn ọ̀sìn ń gbé bọ́lá ń gbé. olúmọye làwọn ń gbé. níbo ni wọ́n bá fúnra ń gbé. èmi náà ń gbé ní olúmọye lọ́dọ̀. níbo ló ń gbé ní ẹ̀jẹ̀ màgbàdún. mo kọ̀ máa ń sun ilé kan báyìí tá a ti gbé tipẹ́tipẹ́ ń bẹ́ẹ̀ ní lọ́dọ̀ ta ni. kò so kò sí pé bí oníyàrá kan ní ìjẹ́ máa gbàdú olúmọre bàbá àti yẹ ẹni lé sí táwọn gbogbo fámìlì ẹdẹ wà inú olúmọre ló ti ń wá sí ìjẹmọ àgbàdo wá dà ìjẹmọ àgbàdo bẹ́ẹ̀ ni abẹkọ. iṣẹ́ kí ló ń ṣe gánà aluminium ló ń ṣe. ṣé ló kọ́ ni àbí ló ń ṣe ìyá tó wà nínú kéèyàn kọ́ṣẹ́ kó máa ṣe àbí ló kọ́ ò wá fi ṣiṣẹ́ ṣe àbí. bẹ́ẹ̀ ni mo gbà yẹ. ó gbà yẹ. lẹ́yà ẹ mo kọ́ṣẹ́ tírélà. owó lọ́kọ̀ọ́kọ́ méjèèjì. aluminium kọ́kọ́ kọ́. ilé ìgbà máa ń kọ́ tírélà. ìgbà tí mo gba ìyẹn mo wá ló ń kọ́ tírélà ni mo bá ṣe iṣẹ́ náà lọ́wọ́ ìgbà tí mo wa mọ́tò tí mo lọ fi nazenti. wasakuro. wasakuro. ẹ̀rọ mi náà tí o àti irú nǹkan wọn lọ́mọ. ọmọ ọmọ igbó lọ́mọ. mi mi ò ń gbó ọtí mo máa mọ. ọtí kò lóṣìǹkan mi ẹni tó máa ń fa nǹkan ló máa máa fa nǹkan. Colorado nǹkan. kí ló wá mú. ọtí mi ọtí o. aṣọ pìtàn. Squishy nǹkan. kí ló sọ pé ó bá mọ̀. mo ní mi mú nǹkan bẹ́ẹ̀ ń sọ. ẹ kí wàá ló máa mọ̀. ìyàwó àtàwọn ọmọ yẹn kọ. ọwọ. ìlú náà gbórí sókè ìlú náà wà. Abẹ́òkúta náà lọ. ọmọ mélòó ló ti gbé ṣé ìwò dẹ̀rọ pé tí ọmọ ẹ bá bá ẹ lórí ipò báyìí àbí tó bá ń wù ẹ báyìí kí ni irúfẹ́ kí ló fẹ́ kí èrò azin báwo ló ṣe fẹ́ kọ́ ọmọ yẹn máa feel pàápàá ìyàwó ẹ̀ tó bá ń dé báyìí báwo ṣé wàá ti ìyàwó ẹ̀ ṣì jọ wà. Ah. ẹ sì mọ òkè ó ti jẹ́ ká sọ̀tọ̀ ọmọ ẹ̀ kí ló rò pé ọmọ ẹ̀ lè máa feel àbí lọ́jọ́ iwájú kó wá gbóòrò fọ́nrán báyìí jáde pé òde bàbá ẹ̀ how do you think the ṣókùnrin náà bóbìnrin báwo ló rò pé ọmọ gbójú sókè kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà kò kò tó. Ramon ṣe mọ̀ pé o ti sọ tẹ́lẹ̀ náà rí pé òní ṣe mọ́ tó padà sí díẹ̀ kí ló fà. mi ò sọ mi ò ṣe irú nǹkan. o ti sọ pé òní ṣe mọ́. o sì wọ láti máa ṣe lẹ́yìn pé mo ti sọ tẹ́lẹ̀ pé mi ò ṣe. kí ló tó fà lọ jalè tó rọ. ọmọ tó pè mí yẹn ni kò gbé mi jalè. ọmọ bá pè é nígbà tó mọ pé òṣì máa wò bá ti ẹbí láìka mi dé jẹ́jẹ́ máa ń lọ. ìgbà tiẹ̀ wá ti lọ yẹn tẹ̀ tó wá jẹ́ pọ̀ ọmọ Hmm? Ramani hmm. o ní ẹjọ́ kan nílé ẹjọ́ tẹ́lẹ̀ lórí ẹgbẹ́ òkùnkùn ìsìn báyìí tó ti digunjalè báyìí èwo ló bá ẹ lẹ́rù jù ní ẹjọ́ méjèèjì ń sìn tán bá gbé ẹ lọ sílé ẹjọ́ fún ìdigunjalè ìdigunjalè àti ẹgbẹ́ òkùnkùn wàá máa jẹ́jọ́ méjèèjì papọ̀ ń sìn èwo ló bá ẹ lẹ́rù jù ní méjèèjì méjèèjì ló bá ẹ lẹ́rù jù hmm. ṣé inú ẹ dẹ̀dùn pé ìwọ nìkan máa jẹ́jọ́ ìdigunjalè àtẹgbẹ́ òkùnkùn papọ̀ lẹ́ẹ̀kan náà ọmọdé mélòó ló pera rẹ̀ tí wọ́n bá ní kó gba ọmọ tó bí nímọ̀ràn ìwà wo ni ò ní fẹ́ kó mú nínú ìwà rẹ̀ tí wàá gbọmọ rẹ mọ̀ràn pé nínú àwọn àwa mi ò nífẹ̀ẹ́ fi ilé jọ mí. nífẹ̀ẹ́ kó máa ṣe wà kó máa borí kó máa fa wàhálà mi bá lè bímọ ọkùnrin mi nígbàdúrà kó ṣẹgbẹ́ òkùnkùn. Mhm, àti kí tún ni. ìgbà tí iléeṣẹ́ ọlọ́pàá fi léde tẹ́lẹ̀ wípé gbogbo ọmọlẹ́gbẹ́ òkùnkùn tí wọ́n bá mọ̀ pé ẹgbẹ́ náà wà wọ́n ṣe mọ́ kí wọ́n wá fi ara wọn ní ọlọ́pàá pé kò sí nǹkan tó máa ṣe wọn kí ló dé tó wà nígbà náà Ramon. mi ì mọ̀ ni tí n bá mọ̀ wá láì máa wá mi ì mọ̀ ni tó bá yẹ kí mo mọ̀ nígbà yẹn máa wá. tó bá ní oore ọ̀fẹ́ láti bọ́ nínú eléyìí tó bá pé òpè irú ẹ̀ ṣó máa wá. a máa wá o tó bá pé lẹ́sẹ̀kẹsẹ̀ pé ọ pé pé àwọn ọmọ tó bá fẹ́ yọ ọwọ́ nínú ẹgbẹ́ òkun máa wá. kí ló fẹ́ kíjọba ṣe fún ẹ. ọ̀ṣíjú